وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá yẹ̀sí ìdúnbọ̀lẹ̀mí náà ìlà àkọsẹ́rọ̀. èyí ni ètò wa ètò yín ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ́ yín ní ìkànnì yìí ní déédéé aago márùn-ún kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìdájí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni àwọn ìyá wa alhaja maryam adeniyi ìyá wa sadiqa adeniyi àti ìyá wa zulaikha pé kí ládàá rẹ̀ lọ́mọ bá bàbá wọn alhaji abdulrahim shitu adeniyi tí wọ́n jẹ́ bàbá adini isobatul khoir ìpẹ̀rú rẹ́mọ ogun state nígbà ayé wọn àwọn afọ́wọ́ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni samahatu sheikh al-imam ishaq ab بلاره محمد الأول حفظه الله ورعاه توجه إمام الدعوة الحق سنترا مسكلمة هبوكتا ما بوك الله الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وأزواجه وذرياته وعلى كل من سلك مسلكه واهتدى بهديه إلى يوم الدين إخوتي في الملة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يقول ليس يدف ولا أبا الحمد لله أجري في يا يلون أبنا الحمد لله وكان أجرك يا نبي محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أرسل الله náà tún ní àwọn ànábì ọlọ́run tí wọ́n ti wá tọ́lọ̀wọ́n rán wọn sí àwọn àyè tọ́lọ̀wọ́n rán wọn sí ẹrú ọlọ́run bá ní wọ́n òjíṣẹ́ ọlọ́run bá náà tún ní wọ́n ẹ̀dá bí tiwa làwọn náà àwọn tọ́lọ̀wọ́n bá fi jẹ́ kí wọ́n jù wá lọ tààfi gbọ́dọ̀ fún wọn ní ọ̀wọ̀ yẹn náà ni pé ọlọ́run ṣe àwọn ní ànábì tó rán iṣẹ́ ń bẹ ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ kó bá ṣíkún àṣàhábá àwọn náà kọlọ̀kójọ kó túbọ̀ fẹsẹ̀ wa ní ilẹ̀ lójú ọ̀nà òdodo àwọn olùgbàwé ètò yìí àmì ọlọ́run kó túbọ̀ bá ṣàlékún dáadáa rẹ̀ fún wọn àwọn náà tá ń gbọ́ ọlọ́run jẹ́ oláparí lára wa tá ń sátàwà tá ń gbọ́ níbi tá a bá dání lẹ́kọ̀ọ́ wa dé nínú tafsir wa ní àná. wàlùkúrú akọ́ àádín id anzara qawmahu bil ahqaf وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليه يذيقكم عذاب يوم عظيم ẹ̀rántí pé lánàá ọlẹ́ àwọn ọmọlẹ́yà náà bí hùd aléhìsọ́látù wọ́sọ́lá wọ́n ni ń bá ànábí ọlọ́run bá yìí lérí pé wọ́n ti kọ́kọ́ pé wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé ń tó ń sọ fún wa ni pé ọlọ́run kan ṣe ń wọ́n ṣe ń tó tún tẹ̀ láti sọ ni pé àwọn òrìṣà oríṣiríṣi tá àbàbà ń ṣe é káwọn kúrò ń díẹ̀ ní ṣe ń tó ń sọ fáwọn ènìyàn ó bẹ́ẹ̀ náà ni. ṣàwọ̀ pé ńgbà tí yẹn bá ti rí pẹ́ni tí yẹn ń kọ́ lẹ́kọ̀ọ́ ń béèrè rú béèrè báyìí ìgbàgbọ́ èèyàn ti rọ̀ mọ́kó ti gbọ́ mi yé alhamdulillah á o àti àwọn ilé ìtẹ̀ tí wá padà wá ọ̀dá sáàdì tí mọ̀ tí aláti sọ fún wọn ah, wọ́n dẹ̀ dákẹ́ láti jọ ìmú ìtẹ̀mọ̀ kó ti yé wọn adúpẹ́ fọ́lọ́hun ànábì húdù náà ti ń rò lérò wípé ẹ̀dà wípé ara bí i ti ṣe ti gbọ́ ló fi ń dá lóhùn تعدنا إن كنت من الصادقين àti wọ́n ní mission wọ́n ní plan àti wọ́n máa بجنو ولا sọ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tó tóbi jẹnu wọn lọ ọ̀rọ̀ ń tápa àwọn ọ̀ká àti ṣèlérí ni bí máa tẹ̀ tó sọ nínú tó sọ́lá ní pẹ́tẹ́yìn ọba ti ṣe tọ́lọ́run yẹ

ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا Allah àwọn tí wọ́n ń á dìde a mọ̀ bí ẹni tálìjọ ní fọ́ bàbí oníwárá pàbí ní a máa ṣubú a máa dìde. Allah ní kò tún tó máa jẹ́ kí wọ́n lẹ́tọ̀ sí kí wọ́n sọ pé òwò ṣíṣe àti rìbá ìkànnà ní

ẹ̀wòrán nìsín wọ́n ṣe àwọn agbówó halálẹ́ àbáwọn ẹ̀gbọ́n ẹni wọ́n dẹ lókù wọ́n lè lòlò máa fi ṣe business tó ní tí bá ti ẹ̀ lè rí bí 5 million máa fi start business ẹ̀ẹ́n ṣo ti rí business tó wà ókè tó lè ṣe bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi mo ti rí àwọn ẹ̀gbọ́n ẹgbẹ́jà mẹ́ta wọ́n bá dáwọ́ wọ́n bá kó fún ẹ wọ́n lọ fi sílé ọtí olọ fi sílé ìṣìná olọ fi sharp sharp wọlé kọjá dé 2 hours ọkùnrin ọlọ́kùnrin àti obìnrin lóbìnrin ó ní kí ni ẹ jáwó gan àwọn tó bá ti bá ń lẹ̀ máa ń dọ́dọ̀ ẹ̀ ha nínú níbi tí wọ́n ti ń pawó níbi tí wọ́n ti wá ń ṣèrànù báyìí ó kò bí ó fẹ́ gbọ́rọ̀ ẹgbà lọ́dọ̀ ọlọ́ lálùkì àmọ́ ìwò òṣèlé iṣẹ́ tán ti máa máa pòdúsì ike òṣèbí tán ti máa máa ṣe ọṣẹ́ òṣèbí tán ti máa máa ṣe nǹkan míì tó jẹ́ tíbínú ọlọ́run bá dí apá rẹ̀ ò mà ní àwọn ọlọ́run wí tó fáwọn èèyàn yìí ẹgbọ́n tí wọ́n sọ. bàtí náà bí máa tẹ nǹkan tàbí náà sọ di kí mìíràn kò rí

ọlọ́ndẹ̀ rí pé mo ṣe tèmi mo ṣe wọ́n tí mo lè ṣe mo ti wí tí mo lè wí fún yín àtúndà dìlú nàní ìyàtẹ́ wá bèèrè yẹn ti dé o àtúndà dìlú nàní ó ní ṣe ẹ̀ ń jà mí níyàn ní ẹ fẹ́ máa jà mí níyàn ìyàgbá ìsànà ìdùnnú ha lórí àwọn orúkọ tẹ́pẹ̀ ẹ̀lẹ́ sọ àwọn nǹkan yìí fúnra ara yín àwọn tẹ́pẹ̀ ẹ̀lẹ́ kó wọn síbi tẹ́ kó wọn sí ẹ̀lẹ́ ẹ̀lẹ́ ń dààmú ẹ̀lẹ́ kọ́lé fún ẹ̀lẹ́ ṣe síkárìtì síbẹ̀. a ń a wà á bá òun. àtẹ̀yìn a bàbá yín tí wọ́n ti rí kọjá lọ yín lẹ́fẹ́ gbọ́tàn ò jẹ́jẹ́ mi ni mo jókòó tí ń sọ̀rọ̀ lọ fún yín. máa ń sàlámọ́hùn bí ha mi tún lè mọ́. a ń bèèrè lọ́wọ́ yín pé àwọn tẹ́ lọ bá olè àwọn náà ṣe ṣe bọ́gílárì sílé táwọn bá lóògùn olè lọ́wọ́ àwọn náà ṣe fi security fóònù wọn wọ́n ṣe rí pé nǹkankan bẹ́ ṣàkáǹtì wọn àwọn òṣè sọ káwọn release dvn wọn kọ́sẹ̀ndì nígbà owó tàwọn ládúró ògùn olè tó wà lọ́wọ́ àwọn ní kẹ́ni tó bẹ̀ kó wà nǹkan bẹ wà ju dvn ẹlẹ̀ kó wá ní millions lákáǹtì yẹn wà á rí pé kó tó fọnu tán àwọn ọmọ ti a ń sọ fún ya pé àwọn èèyàn ń parọ́ fún yín ni òun lòun lóògùn Yorùbá ní ìjàpá bá lóògùn bá wọ̀ náà di tiẹ̀ ó lòun lóògùn ó lòun láṣìírí òun lọ́wọ́ wọ́n ṣe ní kọ́mọ náà jókòó tí ń bí iṣẹ́ ń ó wá lọ́jọ́ ọmọ ẹ̀sìn tó fẹ́ kọ́mọ tó náà kàbí kó ba lè máa gbowó ìjọba. ما نزل الله بها من سلطان tẹ́ ń dara yín láàmú tẹ́ ń lálàjì ara yín tẹ́ ń gbọ́dọ̀ àwọn ẹni yìí lọlẹ̀ ń ara yín ṣòfò ẹ̀yin nẹ́gọ̀ àwọn fi ń pawó ni o. máa ha mi fún tán. ọlọ́run ọba ní gbogbo anábì hudu sọ fún pé gbogbo ohun jókòó ti tẹ̀ ń ṣe ọlọ́run ò sọ kọ́kọ́ fún yín pa rẹ̀ pé kẹ́ ẹ ṣe. kò sẹ́ẹ̀rì kan tó ẹ̀rí jẹ́ mi nìṣókò ò منتظرين ó wá sọ fún wa pé fantaziru tẹ́bá kọ̀ tẹ́lẹ̀ ní gbọ́ fantaziru tẹ́bá yarí tẹ́lẹ̀ ní gbà fantaziru tẹ́bá lẹ̀ ṣe tá àti ṣe tọ́lọ̀ tó da yín tọ́lọ̀ ń dalẹ̀ fẹ́ máa sìn fantaziru fantaziru. inni ma'akum minal muntazirin. ó ní ìgbà náà ẹ máa retí o ẹ máa retí kí ló ní kí wọ́n máa retí máa retí ìyá ọlọ́run. Inni ma'akum minal muntazirin. Èmi pàápàá ń bá yín retí mo dẹ̀ fẹ́ fẹ́ ṣe ń jọ́ náà, bóyá máa lè rí ọgbọ́n láti sá fún ìyá ọlọ́run. Fàájẹ́ iná Ọlọ́run nígbà tí yà yìí dé. Fáńjì náà kò wà lẹ́bí iná máa hù bírọ̀ àmẹ́tí mi náà. Kí yà yẹn tó dé sí Ṣàbílíwá sí? Yàjà fún mọ́ lọ. Ọlọ́run sọ àwọn ara kan nípa àwọn ẹni wọ̀nyí níbi ìmá lérí ìmá bèrè lọ́wọ́ ànábì ọlọ́run pé yàdà yàdà ọlọ́run ní afọ àdáàbìnà yẹ sàájìlú. Fàdábìnà yẹ sàájìlú.

wá ń sọ ń pé àà afàádáàbìnà yẹ́sàn jùlọ gbogbo kí ni ma tó dẹnu kọlẹ̀ afàádáàbìnà yẹ́sàn jùlọ gbogbo ń sáré láàrẹ tán fi ń pẹ̀ lọ́mọge ó máa tó gbò afàádáàbìnà yẹ́sàn jùlọ gbogbo ojúlójú kóòkì ẹsẹ̀lẹ́sẹ̀ fáńtì فإذا نزل بساحتهم فساء صباح المنذرين O ti wá dàbí ọ̀pọ̀lọ́ a tún wá ṣe wá àsìkò tún ṣagídí kò lè jáde ń jọkàn àfikò makeup tó rò náà bọ̀ pé natural lọ o ti fana jẹ o ti fana jẹ jẹ́ àbá a ti kú fi o ti dalé fana bí jẹ́ ó ti ti. àfàmì àbábínà yà torí ẹ náà ni òjèlè kírun torí kò tó ṣe fẹ́ ṣàlùwàlá nígbà tí irun bá ka mọ́ta. ó yà kúkú jákò kúkú fọ̀gé o fọ̀gó òrùn jàre. àfàdé àtàbínà. ọlọ́run nígbà tẹ́ bá ń ṣe wáàsí fún wọn máa sọ pé tí a bá fẹ́ ja ọ̀yà ọlọ́ni ṣé ìyàwó ni wọ́n kọjú retí pé kó máa bọ̀. fàyídà ànázàlà bí sáhàtì ìmùfàṣà àkọ́bá olùmọ̀ zarí. ọlọ́ni tí ìyà yẹn bá sọ̀kalẹ̀ sí gbàgede wọn ọjọ́ ńlá ọjọ́ ìbànújẹ́ ló máa jẹ́ fún wọn náà wọn apá wọn ní ká o wọn ní ọ̀n ní yẹ sí o ọ̀n ní ríbi sápamọ́ sí o kò síbi tí wọ́n fẹ́ ságbà ọlọ́run kó má jà rí ìyà ọlọ́run. fàájẹ́ iná wàlẹ́bí iná máa hù bí rahamati minna. ọlọ́run ni àwa la ọlọ́run wa ń ṣàlàyé fún wa. fàájẹ́ iná bó ṣe iná máa hù bí rahamati minna. ọlọ́run òun là òun là pẹ̀lú àánú ọlọ́run ọba Ọlọ́run kó wọn yọ. Wàkọ̀kọ́ náà dábì rọ́lẹ́bì iná kásábò bí a yá ti náà wà máa kẹ́ẹ̀nà mú omi ni. Ọlọ́wọ́ ni ẹ̀wọ́ ara àwọn tí wọ́n wá kọ̀ àwọn tí wọ́n ṣe sọ lọ́run àwọn tí wọ́n ṣàkíyí. àpapọ̀ náà dábí wọlé bí iná kàfẹ́ búrúbì ayá àti náà. àwọn ni òun wá òun jẹ́ òun pa wọ́n rẹ́ pátápátá kódà kò jẹ́kọ́ ọmọ kò jẹ́kù nǹkankan tí wọ́n ní gbogbo nǹkan wà tí nǹkan ní wọn pátá ọlọ́run gbogbo wọn ló ń parun kí lọ́lọ́run fi pa wọ́n run ọgbà tó kọ̀ tó gbọ́ lọ ń gbọ́. wà bí adin ìdí arúsálì náà rí ìhàlẹ̀ àti màmá tàdàrú ní ṣe ilé àtàtì àlèyé ńlá jẹ́ àlàtì hùkẹ́rọ̀ mi.

torí pé atẹ́gùn tó yẹ pé ó dájú kò ní kì í ṣe tó ń fẹ́ tó ń fẹ́. má tàtàkùn mi ṣe yìí. kì í ṣe tó kàn fẹ́ sí ẹ̀ lára tí ara fi ń sílé. àwọn atẹ́gùn tó máa ń yọ ilẹ̀kùn tó ń yọ wíńdò àwọn atẹ́gùn tó máa ṣí òrùn lélé kan lọ fi bolé mi. àwọn atẹ́gùn tó máa gbé mọ́tò láti ilẹ̀ báyìí tó máa sorí ẹ̀ kodò. àwọn atẹ́gùn tó yẹ pé tó bá wọ ibì kan báyìí ẹni tó wà nínú ilé òní tó lé dúró sí ẹni tó wà níta òní tó ta dúró sí má tàtàrù mi ṣe ní kí lọ́lọ́run fẹ́ fi báyàn tí ò fi báyàn jà àtàtà lè yí àti gbogbo tó wà lórí ẹ̀. wàzùkúrú ọ̀rọ̀ àdílé ìdí àǹdàrọ̀ kọ̀ mẹ́rún bí i àhàkọ́ọ̀bì wà kọ́dẹ̀ kọ́lá tí inú dúró mi ń Ẹjá ṣe tọ́lọ́run, ẹjá ṣe fúlàmù, ẹjá kírun ìjágbà fọ́lọ́run ẹjá yọ̀ǹda ara fọ́ba tó dáwà o ìyá pọ̀ lóríṣiríṣi ló ní ẹ̀rànà tọ́lọ máa fi ń jẹ èèyàn gbogbo àwọn oríṣiríṣi tàà fi ń ṣègbádùn èyí kò sí kanú ẹ̀ tọ́lọ fi dàn láàmú tí dàmú yẹn òde o atẹ́gùn tàà tún gbà tara olọ́lọ́run fi pa wọn kan rẹ́ omi tàà ń bù tàà ń mu tàà fi ń wẹ̀ tàà fi òun náà lọ́lọ́run bá tó fi pa wọn kan rẹ̀ ọlọ́kọ̀ ìkírísẹ̀ ó kọ̀kọ̀ jù fún wọn ni. ó lè fún àwọn ká wà ní àbẹ̀dàlágún. torí èyí tó tẹ̀lé fẹ́ nú agídí yìí ó tó jọ tó tọ́ lọ́wọ́. kọ́ lè fún àwa ká. báwo ti wa tọba tó dẹ́ ẹni kò wò. kọ́ lè fún àwa ká. báwo tàwọn tó ń wò yẹn pé bóyá torí àwọn báyìí ló ṣe fẹ́ ṣe fún àwọn. kọ́ lè fún àwa ká. èèyàn làwa náà lè ṣẹ́. kọ́ lè fún àwa ká. ẹni tó ń wò ládùúgbò yẹn lè ṣẹ́. kọ́ lè fún àwa ká. ẹni tó ẹni tẹ́ jọ wà níbi iṣẹ́ yẹn toró ń kírun ó ń ṣe ìsìlámù ó wá ṣe nǹkan kan fún ẹ tó dùn ẹ ó lè ṣẹ́ má wò. kọ́ lè fún àwa ká. òun kọ́ ló fẹ́ sìn. kọ́ lè ìfọ̀n àwáàkà. Mo lè ti ṣe mí nínú wá àsopọ̀ ti bẹ̀ẹ́ ń bì kan fún ìmọ̀ọ́mọ̀ tágẹ́tì ẹ̀ wá àti ní ya ni má Wọ́n lè fún àwáàkà. Jọ́ọ̀ṣì Ìsìláàmù pàfẹ́ inú rẹ̀. Wọ́n là ní àbìdá Mo tàbí tó bá dùn ẹ̀bẹ̀ má bínú ṣòtì gbọ́ fọwọ́ Wọ́n ní àbìdá lágọ̀. Wọ́n kò jègùrẹ́ má bínú sọ. Ìjà kàwá hadar fi dùnà àwọn tó kó dáa. Torí pé gbogbo tí mo sọ fún ẹ yìí tó dáa jù kó gbọ́ kó ba lè jèrè láyé kó máa kábàámà. ìjàkà wà hádàrí fi dùnà ọ̀dún kúdà á. torí pé fíyàn bá lè sin lọ́run láyé tó ṣe ìsìláàmù tó kírun kú tó gbààwẹ̀ kú tó rí ìsìláàmù ṣe dọ́dọ̀ ọlọ́run á èrè tí yàn jẹ láyé nìyẹn o. ìjàkà wà hádàrí fi dùnà ọ̀dún kúdà يدور من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم ọ̀rọ̀ náà bí hùdù náà ní sí à ń ṣàlàyé rẹ̀ síwájú قد النذر من بين يديه ومن خلفه bá ń já mọ̀ wípé ọ̀rọ̀ ńlá àwọn ilé tó ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ànábí ọlọ́run ńgbà tí àwọn ànábí ọlọ́run sọ fún àwọn èèyàn wa àti bá àwọn èèyàn yìí wọ́n ṣe kọ̀ tí wọ́n takú tí wọ́n ní àwọn òní àwọn ìtọ́lọ́run

kìí ṣe nítorí dúkìá tó ní. ọ̀fọ́dẹ̀ kọ́lá tí nù dúró mi ń bẹ ní ìyàdé yìí wá mi ní kọ́lé fìgì. ọlọ́run náà anábì ní òun nìkan kọ́lá kọ́kọ́ tó máa kọ́kọ́ ṣèṣì sí fáwọn èèyàn anábì Hud nìkan kọ́ ọlọ́run náà àwọn kan náà ti ṣe síwájú anábì Hud. wà mí ní

ọ̀rọ̀ tí wọ́n sọ fún àwọn èèyàn wọn náà ni pé má sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ni ẹ máa sin o. ní akọ́kùn alaykum àdáàbà yawmin azim. ohun kan náà tó dẹ̀ ń fọ̀ lẹ́nu àwọn ànábì ọlọ́run yẹn náà pé iṣẹ́ eré mi tí mò ń jíṣẹ́ fún yìí ọlọ́run ní yìí ní kí sọ yìí know أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين وأكبر táwọn ènìyàn tí ó sọ fún ànábì wa Hud. a ti ìtànà. wọ́n náà tún fẹ́ béèrè béèrè lè lọ́wọ́ ẹni o. a ti ìtànà. ṣe tó wá Àbí tẹ́mẹ́ṣẹ̀ náà nìyẹn. Fátìnà bí máa tàrí dùnà. A ní ọ̀bọ̀ adún sọ fún ẹlẹ́ kan sí, ń tó ló ń bọ̀ níyà ẹ̀ jó dé. Nǹkan tàmínà sọ dèkì náà. Lágbó bá ní ẹ́, àwọn fẹ́ rí yà. Kọ́ọ́lá iná wa ń bá lígùnkún máa òrìṣì lítòrí. Wàlákì ní àrọ̀ ọkùnrin mọ̀kọ́ ò

ẹ̀yẹ falẹ̀ wọn lọ́wọ́ ni. wọ́lákin ní àrà fún mọ́kọ́ máa ń tẹ̀jì hàn ló. ẹ̀yẹ ti kìlọ̀ sí ẹ̀yẹ dìlífà mẹ́sẹ̀jì tí kẹ máa lọ àwọn náà dìlífà mẹ́sẹ̀jì tiwa ni o. gbogbo tí mo sọ fún ẹ̀yin náà kò sí èrè tí mo fẹ́ jẹ́ bẹ̀jì kí n gba aládá lọ́dọ̀ ọlọ́run lọ. walakinni arakum qawman tajhalun. èrè tó bá wá ń bẹ̀ láyé nọ́fìlà lásán ni èrè tọrun là ń dúró dè. Ìyára ọlọ́run náà sọ fún ọ pé èmi náà mọ̀gbà tí àyẹ fẹ́ dé. ní kí n sọ fún yín. máa ń Ó wá sọ mo rò pé wife ni mo rò pé educated ni mo rò pé gbọ́n ni mo rò pé gbárí ni ìyẹn ló jẹ́ kí ni máa wò pé ó yẹ kẹ́lẹ̀ sáà tí ń dùn pé ah, náà sà rò pé bẹ́ẹ̀ ti mọ̀ wí tó yẹn ó yẹ kẹ́ gbárí gan-an ó yẹ kẹ́ perspective èmi wo view tèmi lèmi ń sọ yẹn o mo rò pé bọ́lọ̀ ń ṣe ní kẹ kẹ gúrù kẹ mọ̀ wí ó yẹ kẹ lè bọ́lọ̀ náà mm. àti kò yé mi ṣe náà ẹmọ náà Every day everyday ah eh, eh, professor now you know ah, ó yà mí lẹ́nu now ẹ̀yin doctor you know ah, kí ni yẹn kàn wọ́n. wàlá kí ni ìyàrọ́kùn kọ́ máa ń tẹ̀sí hàló. gbogbo àwọn kan yẹn máa ń kún kàn máa rí bákan ni gbogbo ṣe rí lára ànábì òhùdù ń jọ náà nìyẹn gbá bọ́tí gbogbo ẹ̀yìn ní ìhù yẹ kẹ́lẹ̀ ọ̀dà sáàni kọ́ tí mo ṣe rò pẹ́yìn tí mò ń wò yìí pẹ́yìn tẹ́ gbọ́n yìí tẹ́ wá ẹ̀sẹ̀ yìí náà.

N'ime ọlọ́run gangan ní máa ń sọ ní ìjọ ní mímọ̀ àìmọ̀ ọlọ́run aláìmọ̀kànlèyàn ẹgbìyànjú kẹ́yìn náà dọ́lọ́run bá yín mọ̀ tó dáyìn òun náà ní kẹ́ẹ̀dẹ̀ máa sin ohun gbogbo fáàrí fáàrí tẹ́ ń bá káyí tẹ́ sí náà ní tó wà nínú agbárí yín ìmọ̀ tíjà ìwẹ̀lẹ̀ kíámọ̀ tó máa tí

السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí tàbí ẹ mú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ al àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní 080 35 75 1466 ẹ tún lè fọ́lọ̀ wa ní facebook page wa ní Da'watul Haqq lẹ́mẹ́ Abẹ́òkúta ẹ pàdé wa ní Harvard College lọ bá dá oko ní dédé aago méjì ọ̀sán lónìí yìí a lè gba adígbẹ̀wọlé tàbí ká gba ìta ọ̀ṣẹ̀ wọlé